gbàtọ́ wá dípá nábì lọ sí mẹ́ka àtọ́lọ sí mẹ́dínà láti mẹ́ka ibẹ̀ ni àwọn nǹkan tí ọlọ́run ṣe lọ́rọ̀ èèyàn tí wọ́n ń sọ̀kalẹ̀ ìpè eléyìí ó dandan ni fún yín kẹ́ ẹ ṣe ọ̀rọ̀ èèyàn ni hudud ẹni tó bá ṣe ní tí ò da irú jìyà tí ó wà fún ni ó bẹ̀rẹ̀ sí ní bẹ̀rẹ̀ fa amara Allahu bil fara'id wal amal ọlọ́run wá ń sọ àwọn nǹkan ọ̀ràn yẹn kalẹ̀ ipe eléyìí dandan ni ipe eléyìí kì í ṣe dandan so wakanat al-yahudu taqbal eh, tuqabbil qibal al-maghrib wọ́n nígbà yẹn àwọn tí wọ́n jẹ́ àwọn yahudi tó bá ń kírun ibi tí òòrùn ti máa ń yọ tí máa ti ń wọ̀ bẹ́ẹ̀ máa ń kọjú sí. Si وكانت النصارى أو نصارى توا تقبل قبل المشرق أما قد سبتي ونتي يو لو تنشى سنتوا gbàtí anabi sallallahu alayhi wa sallam tó wá dé madina tó lọ wá ní kó máa kọjú sí kébìlà náà ni àwọn náà bá ń bẹ̀rẹ̀ wọ́n bá ń sọ pé ah ní mo ní tó ń kọjú sí yìí lọ́lọ́run fi wá sọ àyà yìí kalẹ̀ pé laysal birra an tuwallu wujuhakum qibala al-mashriqi wal-maghrib ọlọ́wọ́ kìí ṣe ń tà ń pè ní albir kí o ní mo ti ṣeré tán ìpín tá ń pè ní iṣẹ́ rí o ti parí sọ́wọ́ mi báyìí látara pé kí ni antuwallu wujuhakum qibala al-mashriqi wal-maghrib ipe ẹ̀yin yahudi ẹ̀ ń kọjú sí ibi tó rùn ti ń wọ̀ àwọn nasara à ń kọjú ibi tí òòrùn ti ń yọ ọlọ́wọ́ bá ní ìyẹn kọ́ ibi tẹ́ ń kọjú sí kọ́ náà ni mo nídìí lọ́wọ́ yín pé ń jẹ́ iman ọ̀rọ̀ yìí alimami ibn kathir ní iman wa haqiqatuhu al wọ́n ní tọ́lọ́ fẹ́ kó yé wa ń bí yìí ni pé tá a bá ní pé yẹn ni mo ní gbàgbọ́ tí a bá lóun gba òun sọ pé òun ní gbàgbọ́ sọ́lọ́hún iṣẹ́ ni ó mọ̀ júwe pé èèyàn ní gbàgbọ́ sí ọlọ́run ọba wà haqiqatuhu ala ọlọ́run ọba ní laysal birra an tuwallu wujuhakum kì í ṣiṣẹ́ rí ipe orí ti parí síbi kẹkọjú sí ibi tó rùn tí ń wọ àti ibi tó ti ń yọ walakinnal birra ọlọ́ni ṣùgbọ́n nǹkan tí ń jẹ́ iṣẹ́ rí òun náà ni man amana billah albir man amana billah ẹni tó bá ní ìgbàgbọ́ sí ọlọ́wọ́n ọba tá a bá ń sọ pé ìgbàgbọ́ sí ọlọ́run odidi ọ̀rọ̀ ńlá ni tó ṣe pé tábánikà máa ṣàlàyé rẹ̀ gan pé ìní ìgbàgbọ́ sí ọlọ́run àwọn ọjọ́ àìmọye lè yóò fi ṣàlàyé al-imanu billah ní ṣókí al-imanu billah tí wọ́n bá níyàn nígbàgbọ́ sí ọlọ́run yóò máa hàn látara pé kí wọ́n gbà pé anna Allaha wahidun ike ọlọ́run ọ̀kan ṣoṣo ni ẹni tó bá lóun nígbàgbọ́ tí wàá bí pé mélòó ni ọlọ́run tó ló wọ̀n mọ́yì rẹ̀ àbó ní méjì ni àbó ní mẹ́ta ni irú ẹni yẹn kò mọ ọlọ́run ọba kò ní kò sí ti ń jẹ́ al-imanu nínú ìgbàgbọ́ rẹ̀ sọ pé al-imanu kéèyàn nígbàgbọ́ sọlọ́run ipe ń bo ni ọlọ́run ọba yẹn níbo kí ibi tó ní pé òun wà kéèyàn gbàgbọ́ pé ibi tó wà náà nù ọlọ́wọ́n bá ó júwe ara rẹ̀ pé ibi tí mo wà ó ní arrahmanu ala al-arshi istawa ọlọ́ni mo wà ní òkè ala arashi mi ala arashi ó wà ní òkè sánmà kejì lọ́hùn yányán ọlọ́ni pé bẹ́ẹ̀ ló ń wà ntọ́kàwákàwá òun náà ni pé ká má máa wádìí káàkiri ike lókè àlà àrùsì yẹn bó ló sì wá wà ń bẹ̀ sójòkó ni àbọ̀ bẹ̀rẹ̀ àbọ̀ dúró ìyẹn ọ̀kan òun náà máa ń pè ní al wíwà ní òkè àlà mùsùlùmí gbọ́dọ̀ gbà pé al-istiwa u ma'lum tó bá ní nǹkan wà lókè nǹkan ń ta àmọ́ ẹni tó lè yọ kálukú wa náà ẹ gbogbo àwọn kíní nìsín akó wọn sí òkè òkè tébù yìí ó rọrùn tó wá ní nǹkan wà lókè nǹkan àmọ́ wẹ̀l kàyífìyà majhul kí báwo wá ní ọlọ́run ṣe wà lókè àlà arsh àmọ́ yẹn àmọ́ ìyẹn ni pé haqiqatu al-istiwa ikebolo ṣe wà ń bẹ̀ gangan ona máa ń ní pé a sì tafwidu haqiqatul ma'na tafwidu haqiqa yẹn gangan tafwidu kayfiya gangan a fi síbẹ̀ náà tá a bá ní tafwidu ma'na ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tí wọ́n jẹ́ àwọn àfáà tí wọ́n kọtíra tawhid iná ni wọ́n ṣe irú àwọn kan báwọn ní àṣìṣe bọ̀tà bá àwọn àfáà súnà afásúnà máa ń wá ọ̀nà àbáyọ dáadáa fún wọn ni kìsì pé kí wo dé lónìí kó wá rí àṣìṣe àwọn tí wọ́n ń jẹ́ àwọn afásúnà tán ti kọjá sókè wọn ni ah eléyìí náà àbíká tún kí òun náà bọ̀ o so akíkọ òun náà máa ń pè ní tẹ́wọ́n ní akíkọ́tul máàna àwọn afọwọ́n fún wọn sọ pé tọ́ba ní wàtẹ̀fúwìdù máàna àwọn afọwọ́n nínú wípé wàtẹ̀fúwìdù àkíkọ́til máàna ìpín táwọn afá yẹn fẹ́ sọnù ìpín tí ń jẹ́ hakikatul ma'ana gangan ìpín ìtumọ̀ yẹn gangan kí bó ṣe rí gangan ọlọ́wọ́ bá lọ́mà ìtumọ̀ rẹ̀ náà ni pé alkaifiya náà ni ìkíbo ló ṣe wà ní òkè àlà kò sẹ́ńtọ́ ma o kódà wọn su'alu anhu bid'a kí wọn wá béèrè ike báwo lọ́lọ́run ṣe wà lókè àlà arsh yẹn gangan ìyẹn ń ṣe kí ni ìyẹn ń ṣe bẹ́ẹ̀ dànù so àwọn àyà pọ̀ nínú alukur'an àti nínú hadith anabi sallallahu alayhi wa sallam tí ẹni tó bá lóun nígbàgbọ́ sọ́lọ́run tí ó fi mọ̀ mọ̀ pé òkè al-arsh náà lọ́wọ́ bá wà yẹni pé òkè sánmà náà lọ́wọ́ bá wà sọ̀rọ̀ afá nínú àwọn àyà tí wọ́n máa tún mú wá bákan náà wọ́n ní ilayhi yas'adul qalmu at-tayyibu ọlọ́wọ́ bá sọ ní Qur'an pé gbogbo àwọn ọ̀rọ̀ rí al-Qur'an adkar tíyẹn bá ń sọ tíyẹn bá ń wí jáde lẹ́nu yas'adu yóò gùn lọ yóò gòkè lọ yóò gòkè lọ bá ọlọ́wọ́ bá ní ilayhi yas'adu al-kalmu at ìtumọ̀ rẹ̀ nípa jẹ́ pé ọlọ́wọ́ bá ń bẹ ní òkèlú yóò gùn ọ̀dọ̀ ọlọ́wọ́ bá wá wàlà amalu salihu yarfa'uhu iṣẹ́ rẹ tí yẹn bá wá ṣe tán tí yẹn bá sọ̀rọ̀ gbàgbọ́ jáde lẹ́nu iṣẹ́ rẹ tó bá ṣe tán òun òun náà wàá gbé gòkè wá sọ́dọ̀ ọlọ́wọ́n ọba bákan náà àwọn afáàtò máa mú àyà wa tọ́lọ́n sọ pé am amintum fi sàmà ǹjẹ́ ọkàn yín balẹ̀ sí ẹni tí ń bẹ ní sàmà an yursila alaykum hasiban bí kọ́ máa rọ ìyà òkú kọ́ máa rọ òjò òkú léyìn lérí so àwọn afá ní eléyìí náà ń bẹ nínú àwọn àyà tí o fi mọ̀ pọ́ lọ́wọ́ ọba òkè sámà lọ́wọ́ ara pé yẹn nígbàgbọ́ pé ọlọ́wọ́ ọba an tu'mina billah pé yẹn gba ọlọ́wọ́ ọba gbọ́ òun náà ni kíyìn òun nígbàgbọ́ ikú àwọn iṣẹ́ tọ́lọ́wọ́n bá lóun máa ń ṣe kí ẹ gbà pé iṣẹ́ rẹ̀ náà nù ntọ́lọ́run bá máa ń ṣe ẹ̀dá kankan ò lè ṣe iṣẹ́ tó jẹ́ iṣẹ́ ọlọ́run òun pè ní arọ̀bọ̀bíyà arọ̀bọ̀bíyà iṣẹ́ tọ́lọ́run bá máa ń ṣe kò sí ẹ̀dá kankan tó ní mo lè ṣe mùsùlùmí sì gbọ́dọ̀ jẹ́ kó jòkó lẹ́mìíràn kẹ́ni kó dé nìsín kó ní à àwọn àlọ́ ń sọ̀rọ̀ sí ń jẹ̀ta máa retí òjò àbí tùyín ká tìrẹ̀rì tó bá wí bẹ́ẹ̀ á sọ fún pé gbogbo agbọ̀dọ̀ sọ fún pé òpùrọ̀ ni ọ́ ṣẹwárí ká sọ pé òpùrọ̀ ni ọ́ kójú ó sì bẹ̀rẹ̀ gbúrúrúrú ẹ̀mí wa tún gbọ̀dọ̀ tó sọ fún pé òpùrọ̀ ni ọ́ ṣèrè tí ń jẹ́ pé yẹn gbà pé wọ́n rọwọ́ mi so wọ́n náà bá rí lọ́mọ rẹ̀ bá kú lóòótọ́ ọ gbọ́dọ̀ sọ pé irọ́ lọ pa torí pọ́ lọ́wọ́ bá lọ́ba tí yóò hì í wọ́n yóò mìt òun ní máa ń kéèyàn ó máa yè òun ní sì máa ń kéèyàn ó máa kú so tó bá ń sọ pé orí pé mo ń sọ fún ọ kí wọ́n sọ pé jòkó ara rẹ jẹ jòkó ara rẹ jẹ mọ́kúba rẹ ìwọ kọ́ so n ti ń jẹ́ kéèyàn gbà pé ọlọ́wọ́ba subhanahu wa ta'ala iṣẹ́ tí ń ṣe ẹnìkan kan ò lè ṣe nù ìyẹn nígbàgbọ́ sọ́nà nù sultan pè ní al-imanu billah ní ṣókí òun lélẹ́yìí ntọ́lọ́wọ́n bá ní kò ní í ṣe kò ní í ṣe ntọ́lọ́wọ́n bá ní ó ṣe ní ó ṣe bẹ́ẹ̀ ni al-imanu billah bil-uluhiyya àwọn nǹkan tó bá ń jẹ́ ìbádà tó yẹ kéèyàn ṣe fọlọ́hún ẹni tó bá ń jẹ ẹni tó ní gbàgbọ́ man amana billah ẹni tó bá ní gbàgbọ́ sọlọ́hún yóò gbà pé ọlọ́run bá subhanahu wa ta'ala òun nìkan náà lèèyàn máa ń sìn kò sí ọmọ ènìyàn kankan tó lẹ́tọ̀ọ́ ká gbé ìjọsìn ọlọ́run ọba fún tí bá ṣe Allah òun nìkan gbogbo tí ń jẹ́ ìjọsìn tá a bá ti ń gbọ́ pé ẹ̀sìn ọlọ́run lélẹ́yìí ọlọ́run fẹ́ràn nǹkan yìí gẹ́gẹ́ bí imam ibn taymiya yìí sọ wọ́n ní al-ibada kullu ma yuhibbu Allahu wa yarda gbogbo nǹkan tọ́lọ́run bá bá fẹ́ tó bá ní mo fẹ́ mo láìkè léyìí kí wọ́n mọ̀ pé ibada nù bóyá nǹkan táwọn ti jáde ní àbí nǹkan tí a kì í fi hàn ní tọ́lọ́run ni mo fẹ́ n gbọ́dọ̀ mọ̀ pé ibada ni gbogbo tí wọ́n ń jẹ́ ibada yẹn yẹn gbọ́dọ̀ jẹ́ kó jẹ́ tẹ̀dá kankan tọ́lọ́ nìkan oṣù náà lọ gbọdọ̀ jẹ́ eléyìí ní jẹ́ pé al-imanu billah táwọn yẹn wọn yọ eléyìí jáde wọn ni al-ikhlasu náà ní jẹ́ báwọn òun náà ní ká ní àfọ̀mẹ́sìn fọlọ́hún àfọ̀mẹ́sìn fọlọ́hún ọ̀nà méjì ni máa ń gbà wá ó gbọdọ̀ jẹ́ kọ́lọ́hún nìkan oṣù ló máa sìn àfọ̀mọ́kejì ni pé ó tó wá máa sin lọ́hún nítorí ti ọlọ́wọ̀n ọba sẹlẹ̀mí yìí ń sin lọ́hún ń ṣe nǹkan sùúrù ẹni yìí ẹni yẹn ò nígbàgbọ́ sọ́lọ́run fil haqiqa lódodo àmọ́kànlẹ̀ máa hàn sáwọn yẹn pé ẹni gba ọlọ́wọ́ ọba gbọ́ ni ẹni tó bá ń sọlọ́run torí kan bá lè yìn ń ń sọlọ́run káyọ̀ bá lè kíhun ń ṣe nǹkan kan tí ń jẹ́ nítorí ẹ̀sìn kó ń kálukọ́ máa kíì sí ara rẹ̀ gbogbo tó bá pè lẹ́sìn tó wáyé pé nítorí ẹnìkan ló fi ń ṣe kó má bínú àbí kó bá lè yọnu kínú rẹ̀ bá dùn kí ó kíyèsí al-imanu billah ti ń dínkù kọ́nọ́kọ́ bá ṣàánú fún wa. man amana billah wal yawmil akhir ọlọ́run ní ẹni tí a tún sọ pé ó ń ṣe dáadáa òun ẹni tó bá ní ìgbàgbọ́ sí ọjọ́ kan yìí kí ni ń jẹ́ sí ọjọ́ kan yìí al-yawmul akhir òun náà ń jẹ́ yawmul qiyamah òun náà ní ń jẹ́ yawmut taghabun òun náà ní ń jẹ́ yawmul qari'a àwọn orúkọ rẹ̀ pọ̀ rẹ̀kẹ̀tẹ̀ tí ọlọ́wọ́n bá ń sọ ní al-Qur'an ìyẹn gbọdọ̀ nígbàgbọ́ ipe ọjọ́ yìí yóò dé ńjọ́ kan ìyẹn fẹ́ ìyẹn kọ̀ ìyẹn gbọdọ̀ ní pé ọjọ́ gbẹ̀ǹde tá à ń pè ní ọjọ́ kan yìí yóò dé ọjọ́ kan yìí ọjọ́ tó ṣe pé mùsùlùmí gbọ́dọ̀ pàtàkì nínú ẹ̀mí rẹ̀ ni torí inú àwọn nǹkan tí ọlọ́run máa ń fi ń sọ pé kẹbẹ̀rù pẹ́yẹ́mìyàn ẹbẹ̀rù ọjọ́ gbìnà kìyàmà ń bẹ̀nu àwọn ọjọ́ tọ́lọ̀ nǹkan tọ́lọ̀ máa ní ẹbẹ̀rù rẹ̀ ọlọ́run ni wattaqu yawman turja'una fihi ila Allah ọlọ́run ni ẹbẹ̀rù ọjọ́ kan o ọjọ́ tó ṣe pé ń ó darí yín wá bẹ́ẹ̀ mi ọlọ́run níjọ́ yìí ẹ ọlọ́ọ̀bá ni in kullun illa ati rahmani abdan ibòmí tó wá ní in kullun illa ati rahmani fardan olúwa tó bá jọ́gbìn dàlà kìyàmà ó ń kálukú yín ẹwà bọ́lọ̀ lẹ́yọ kọ̀ọ̀kan ni ẹni pé ó dìde ní ọjọ́ yìí tá a máa ń sọ pé ọ̀rọ̀ alkìyàmà àwọn afáàmà ń bẹ̀rẹ̀ látìgbà tí ẹ̀mí bá ti ń fẹ́ ń pọ̀ka ikú lẹ́yìn ìgbà tẹ́mi bá bọ́ tán wọ́n ní alkiyama ti bẹ̀rẹ̀ àmọ́ ká fi yẹn kalẹ̀ alkiyama gangan òun náà ni pé ìgbà tí ọlọ́run bá ní ọyá ẹ̀dìdẹ́ kò nínú sàárè lẹ́yìn ìgbà tó ń kálukú bá kú tán tán sọ ń kálukú tó wá di àwọn àsìkò tó ń kálukú lò lọ nínú sàárè gbére ọlọ́wọ́n ni wọ́n ní ọya ń kálukú ẹ máa dìde náà lọ́wọ́ máa ń sọ ní Al-Qur'an pé idha zulzilatil ardu zilzalaha nígbà tí wọ́n bá mi lẹ̀ wọ́n mi gigigigigigigi wàláhì ó yẹ kí ẹrù ọlọ ẹrù jọ yìí kó báyàn yẹ kó báyàn nítorí anabi sallallahu alayhi wa sallam ti ń sọ̀rọ̀ yẹn fún ìyá ńlá wa Aisha radiyallahu anha ipe njọ yìí gbogbo nkálukú kama khalaqa kama kama yẹn khalaqa gẹ́gẹ́ bá a ṣe dá omi ènìyàn ọlọ́run níbẹ̀ ní ṣe dá yín padà wá bá mi bẹ́ẹ̀ ṣe wáyé òun bẹ́ẹ̀ lẹ́sẹ̀ padà wá yẹn ni pé ẹ̀rí pọ́nmi ènìyàn nítorí kílẹ̀ sùn kálukú wa náà tó bá bímọ tuntun nísìn yọ wáyé ní owó hò ni so kò sí pé nǹkan kan ló mú lọ́wọ́ kò ṣaṣọ lára rẹ̀ ọlọ́run tó bá ń di ọjọ́ yìí náà kàmá bada'na awwala l-khalqi nu'iduhu ọlọ́run bá ṣe bẹ̀rẹ̀ ọmọ ènìyàn níjọ́ tá a dá gẹ́gẹ́ bẹ́ẹ̀ láṣẹ darí rẹ̀ padà sọ́dọ̀ ọlọ́run níjọ́ yìí nkálukú padà sọ́dọ̀ ọlọ́run gbà tí anabi ń sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí fún aisha aisha ni a ah, ike arrijalu wan nisa yanzuru ba'duhum ila ba'd aisha ni yìí gbà tí anabi ní pé yub'ath kullu bani adam ọlọ́ni wọn gbé gbogbo ọmọ anabi adam dìde anabi sallallahu alaihi sọ fún aisha pé níjọ́ alkiyama gbogbo tí ń jẹ́ ọmọ ènìyàn náà ni ó dìde gurulan àbí xufatan curratan ní òhò láláì ní wọ bàtà gurulan láláì ní dábẹ́ tí ẹ̀bọ́n ọmọkùnrin ṣe máa ń rí tán bá bí ní kékeré aládọ̀dọ́ gbóǹkálukú ṣe wánu Aisha wani ah jẹ́ ń bọ̀rọ̀ bàdúnà ìlà bàdì àbí nbí riwaya mi ó ní anisa ọ̀rẹ́jáàlì yanzuru ba'duhum ila ba'd ó ní ọkùnrin àtòbìnrin wọn máa wúra wọn ah anabi ni al'amuru ashaddu min dhalik anabi ni ọ̀rọ̀ ọjọ́ yẹn le jù tó sọ yìí lọ́wọ́ Aisha ẹnìkan máa wú ẹnìkan kí ni jẹ́ pé ẹnìkan wú ẹnìkan ni ọjọ́ gbìn alkiyama ìjọ tí ẹ gbọdọ̀ máa rántí torí ìrántí rẹ̀ ó máa ní tó máa ń ṣe ẹ̀lì rẹ nìkan tó bá jẹ́ olùráyé ṣá àfi kó jẹ́ pé ọjọ́ ìgbìnà kìyàmà yìí tóbi lẹ́nu rẹ̀ ni ẹ̀ǹtẹ̀ bá rí tó jẹ́ pé ó jẹ́pò kì í sọ́lọ́run tí kò gbọ́rọ̀ tí kò tẹ̀lé lánà Ànábì sallallahu alaihi ọjọ́ ìgbìnà kìyàmà fúyẹ́ lẹ́nu rẹ̀ ni o ìgbàgbọ́ pé Ọlọ́run gbé ohun dìde ó fúyẹ́ lẹ́nu rẹ̀ ni torí pé kí ni lẹ́yìn ìgbà tó ń kálukú bá dìde tán tó kálukú wà níwájú ọlọ́wọ́n ọba ọlọ́run ní gbogbo yín bá ṣe ń bọ̀ wá ọ̀kọ̀ kábẹ́ ṣe tú jáde ń ẹ mọ̀ wá mi àti rahman fardan ẹ mọ̀ wá ma bí mi ọlọ́run lẹ́ẹ̀kọ̀kan lẹ́ẹ̀kọ̀kan lẹ́ẹ̀kọ̀kan ni iná ni lágbájá ń disturb mi ò jẹ́ kí n rẹ́ sísìn lágbájá ni ò jẹ́ kí n rí ṣe bó ṣe yẹ kí n ṣe wàláyé tó bá ní gbin alkiyama kò ní dáhàn lóhùn o kò ní dá ẹni yẹn lóhùn dé lágbájá ní oníjì ń sẹ̀sìn kúrò kò ní dá lóhùn àbí ẹ kíní yìí ẹ jẹ́ ká jọ máa lọ ká máa yá gbẹtọ ẹ jẹ́ ká máa mánéjì wọn ká jọ máa sọ ká jọ máa gbé lọ náà ní ń tẹ̀sí rí pé kò dáa kò mú nínú òfin ọlọ́run kò mú nínú manhaj al-sunnah wal jamaa wàláhì so torí wọn pé ẹ̀yin tẹ́ni kí ajọ́ máa kójọ kí máa bá yín lọ yìí tó bá díjọ́ gbé nàlùkìyàmà òǹkàlùkọ́ wà bá ọwọ́ abọ́rọ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan lẹ́ẹ̀kọ̀ọ̀kan rẹ ni so idan ìkójọ yín lé ayé tí bàbá yapa àṣẹ ọlọ́run kò ní tẹ́ ọlọ́run kò ní tẹ́ ọlọ́run sọ́rọ́ ni ọ̀rọ̀ jọ́gbìn alkiyama ìnígbàgbọ́ sí kìí ṣe nǹkan kékeré tí àwọn àwọn afáàsúnà tó máa ń ṣàlàyé nípa rẹ̀ kìí ṣe nǹkan kékeré lẹ́yìn ìgbà yìí al-imanu bil yawm al-akhir èyí ó tún nígbàgbọ́ pé lẹ́yìn ìgbà tá a bá déwájú ọlọ́wọ́n bá tán ọlọ́wọ́n bá pa ọmọ ẹ̀dá ènìyàn tì kò ní ṣe ìdájọ́ yóò kẹ́ pọ́n kálukú tì ní nkálukú sì ti jáde ó ti wà ní al ibùdó níjọ́ ìwá anabi sallallahu alaihi sọ pé nínú a gbọ́dọ̀ gbàgbọ́ ipe àwọn kan wọ́n bẹ nínú ìkẹ́ ọlọ́run níjọ́ yìí nítorí kíni nítorí àwọn ìṣẹ̀mí ẹ̀sìn tí wọ́n ṣe ìṣẹ̀mí ìgbàgbọ́ tí wọ́n ṣe torí ń jọ ìyá anabi sallallahu alaihi ó ní oòrùn ibnu abbas ó ní anabi ní ọlọ́wọ́ wa ní kí oòrùn kọ́ dẹ̀ ilẹ̀ qadru mil kò ní ju gẹ́gẹ́ bíi mil kan lọ ibnu abbas wa ní mil inú ìdè lárúbáwá ìtumọ̀ méjì ni wọ́n ń jẹ́ a máa jẹ́ tẹ́mání almil ìmọ̀ ń jẹ́ máìlì kan ipe òrùn ní ju máìlì kan lọ sí àtàrí àwọn ọmọ ènìyàn lọ Ibn Abbas ní mil ó tún máa ń jẹ́ ọ̀pá tó máa fi ń létí ro ẹnìkan ọ̀pá kékeré tí ò ju bí ìka kan lọ yìí so kò sí ìyíwò tó lè ṣe nínú méjèèjì náà òun ó súnmọ́ wa ní súnmọ́ tó lágbára ànábi wa ní yìí agun bo ní kálukú anabi ní ẹlòmíì agun tiẹ̀ e. yẹni yóò dé kókó ẹsẹ̀ agun tí wọ́n ń bọ́ lára rẹ̀ yóò rí gẹ́gẹ́ bí omi yóò wá dé kókó ẹsẹ̀ rẹ̀ anabi ní ẹlòmíì agun rẹ̀ yóò máa bọ́ lára rẹ̀ yóò wá di omi yóò wá mú dé eékún anabi ní ẹlòmíì yóò mú dé bí ìdajì ìbàdí rẹ̀ ẹlòmíì yẹlẹjẹmu olè arak òógùn rẹ̀ yóò ti débi ẹnu rẹ̀ báyìí ni yóò mú láti lẹ̀ dé ẹnu anabi lẹ́yìn ìgbà yìí ìdààmú wa bá oníkálukú ìdààmú ńláńlá sunukaluku wa padà wípé aa ẹ tiẹ̀ wọ ẹjí kálọ̀ lè wù bá ṣe bọ́lọ̀ ń sọ̀rọ̀ kó tiẹ̀ sí tí bá ṣe fún wáyà yìí sunukaluku ma wá kiri ọ̀dọ̀ àwọn anabi ọlọ́run gbogbo mi nìyàn á darí lọ sọ́dọ̀ anabi adam anabi adam aleyhisselam yóò ní a ah, òun ò lè dọ́dọ̀ ọlọ́run o gbogbo tá à ń sọ yìí gbogbo wàhálà tá à ń wí yìí àwọn tó bá ń jẹ́ àwọn anabi ọlọ́run àwọn tó ń jẹ́ àwọn tọ́lọ́run ọba tó nífẹ̀ẹ́ sí wọn wọn náà ní àwọn ò ní sí nínú wàhálà yìí o bí ṣe bú yẹn bá ṣe ma bí ṣe rí yẹn bá ṣe pọ̀ tó ni yóò ṣe gbádùn jọ yìí náà ni mùsùlùmí ló fi rọ̀ mọ́ òwò pé gbogbo ṣẹ̀mí ayé òun dáadáa kódà tó wáyé pé dáadáa tó ṣòro ṣe náà ni àwọn dáadáa kan bẹ tó pé yẹn náà mọ̀ pé ó ṣòro ṣe bí sùúrù bí àfaradà ẹ wo ní sẹ bá ń ṣe ń gbààwẹ̀ lọ́wọ́ yìí tí anabi sallallahu alaihi wasallam ní pé tẹnìkan bá ń bú ọ ọ bú ọ bẹ́nìkan bá ń bọ ọjà ọ bá jà ọ kò sẹ́ni tí ó lè ṣe léyìí àbẹ́ni tó bá ṣe pé kíni ọba jẹ́ onísùúrù èèyàn tó pé ìmánì ga ní ẹ̀mí rẹ̀ ni so gbogbo àwọn nǹkan yẹn àwọn nǹkan tó ṣòro ṣe ni nítorí njọ́gbìn ní alkiyama yìí ẹni tó bá nígbàgbọ́ sí i àwọn àti mọ́ ń hu àyẹn wàláhì yóò sì wá ọ̀rọ̀ yẹn lọ́rùn ṣé báwo pẹ́ ìwé mi ò kò fi gba aládájọ́ ìwé ní alkiyama ni wàláhì ipò tó dalẹ̀ yẹn tora rẹ̀ sí òun tọ́wọ́n ní kinní yìí àwọn ah, ọmọ ti fẹ́ dàrú owó dìde pé kò ní dàrú o àníjọ́ dàrú o torí pé kí ni ó ti mọ̀ pé ládàá jáde níbẹ̀ ládàá jáde sogbo àwọn kan yẹn náà ni ó wúlò fún mùsùlùmí níjọ́ gbẹ̀ndẹ̀ kẹyàmà soba kan náà lẹ́yìn ìgbà tí ọ̀rọ̀ yẹn bá wá ṣẹlẹ̀ tán ọ̀dọ̀ nabi adam aleyhisalaam ọ̀dọ̀ nabi ilayi nuh aleyhisalaam ọ̀dọ̀ nabi ibrahim aleyhisalaam ọ̀dọ̀ nabi musa anabi isa gbogbo wọn làwọn olè déwájú ọlọ́run ọ̀dọ̀ nabi sallallahu alayhi wa alihi wa sallam ọ̀dọ̀ rẹ̀ ní gbogbo mi ènìyàn wà lọ kàn yìí gbàyìn lànàbí náà wà lọ lè ba ọlọ́run ọba ànàbí ni màá wá forí kanlẹ̀ fọlọ́run ipe ìforí kanlẹ̀ yẹn yóò pẹ́ wayulhimuni rabbi kelmatin ó ní ọlọ́run ọba wà fi àwọn gbólóhùn kan sí òun nínú ọkàn amda'uhu biha wa uthni alayhi biha àwọn gbólóhùn yẹn ni màá fi bẹ ọlọ́run ni màá fi yìn anabi náà mà ọlọ́run ni ọkàn máa kọ́hún ọwọ́ màá fi bẹ ọlọ́run lórí ìforíkalẹ̀ iná ni gbogbo ẹni tí àwọn èèyàn bá ń tàn jẹ tí sẹ́wù kan bá ń tàn jẹ ipe ẹ̀ má wọ́rí jàmá mi lẹ́ ń ṣe tó bá dijọ́ gbẹ̀ndà kìyàmà gbogbo yányá ikùn ìwọlé ẹ̀tàn jẹ ni sẹ́wù gan ò tí ì ríbi wọlé níjọ́ yìí ṣéwù gan òun gan bẹ lórí ìdúró sọ anabi sallallahu alayhi wa sallam kọ́lá anabi gan ẹ̀wọ̀ níta anabi sọ anabi nìmi gan yín forí balẹ̀ fọlọ́hún yín lélẹ̀ fọlọ́hún ohun tí n pẹ́ lọ